أنفق ثلاثة إذا ما كنت مقتدرا مقتدرا أنفق ثلاثة إذا ما كنت مقتدرا قولا جميلا وفعلا ضم أموالا قولا وبلا تعمل ولا ẹgbọ́ àfikí sàlásà ìdá kúńtà mùkìtẹ́lìrà. àfikí sàlásà ìdá kúńtà mùkìtẹ́lìrà. ná nǹkan mẹ́ta tíbà rẹ bá ti ka tíbà rẹ bá ka ná mẹ́ta náfẹ́ntì ò ní jẹ́ ọ gbé nàfẹ̀ntì ò ní sọnù tẹ́pẹ́ iye tẹ́ ẹ bá ná kò ní sọnù lọ́dọ̀ rẹ̀. kọ̀ọ̀lá ń jẹ̀bi láwọn. gbólóńlọ kátà tó dáa wàfíìlà fíìlà iṣẹ́ ló kápá níṣẹ́ olóore náà àwọn kan ní àtò àga yìí àga ní àtẹ́nì àga ní àgbálẹ̀ àwọn kan ni wọ́n pọn mi bá àfihàn àwọn aláìpẹ́ yìí sí. àga ní àkúnlé. ìwọ náà náà iṣẹ́ olóore náà ibi ẹgbẹ́ ń sọrú sẹ́ ìdarapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ìdarapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ yọ sàkáàsìkò rẹ̀ yẹ́dàkọ̀ ẹ̀yin jama bó lẹ́sẹ̀ máa ṣe èmi náà darapọ̀ mọ́ yín ebi jọ́kànnà wọn yẹ ní ẹ̀ darapọ̀ mọ́ sí ọlọ́run tí wọ́n ń la gbẹ́ńdàpá yìí sọba yóò wá jẹ wọn gbé ni. kì í jẹrú pé iṣẹ́ nìyẹn. summa amúra náà kọjá lẹ́ni ìdáhùn wà sí ìdáhùn. summa amúra náà. summa ẹ̀nà bí owó yìí ẹ̀fọ́ lọ́hùn nínú àwẹ̀ yọ̀rọ̀ kásẹ̀ lẹ́nu àwẹ̀ sí ẹni mímọ̀ wa kan ẹni yìí bùkátà ká yọjú sí lójijì èyí náà sì màmí náà wẹ̀ rí pé kálukú ni ọmọ níjà rẹ̀ àmọ́ bùkátà yìí ó yọjú lójijì ó sì lówó lórí díẹ̀ ló bá pinnu pé ń gbọ́ lọ́n ti gbígbà náà ọ̀dọ̀ òun ọ̀gbọ́n náà ni abasadéhùn bó wọn gbọ́ sínú ẹ̀mí kọ̀sọ́ta ntọ́lẹ̀ ìjọba kàáta yìí ń bẹ lọ́rẹ̀ àmọ́ ń bọ̀ wò ó tó wò ó sì tó náà wo ti ń bẹ wájú rẹ̀ náà wo pé ǹjẹ́ gbogbo ẹ̀ láwà lè fi sábà yìí tí wọ́n ní ìpinnu pé wọ́n dá sí méjì òun sì dàjì. ìlàjì náà o owó tó lóko náà ni o dábàá rò bẹ́ẹ̀ ètò sọ pé ìbọn ò tí ì sọ fún un pé ìbá ìlú fún un làá inú láàyè àlẹ́ yìí. èyí ló lọ́ọ́ fún yín náà kò kú re díẹ̀ tẹ́lẹ̀ inú rẹ̀ ó dùn dẹ́yìn ọba gbà bẹ́ẹ̀. àwa gbé náfìlà dó bí ìṣe ẹ̀ tí máa ń ṣe ó ń ṣe náfìlà lọ́wọ́ láàbọ̀ sílẹ̀ mi pé ọ̀rọ̀ tó pín méjì fún yìí jó wọn bẹ̀ lọ́hùn tabati kuli kalima n pe idina siratal mustaqim nti mo fẹ́ ṣe tí mo ronú rẹ̀ sí méjì sọ́nà lórí ẹ o tọ́sán lórí ẹ o yóò lórí ilẹ̀ lọ sálámà ní nǹkan bá ń sọ fún pé ọ̀dà méjì àbí ṣé bí òun ọba mọ̀ sọ́lọ́mù bá lékè ọlá tó máa ń tọrù lọ́gàá ọ̀mà. Láwọn ẹgbẹ́ ṣe máa pè ní ìsìn máa pè ní ìsìn ní ìsìn mẹ́fọ̀nù náà pè ní ìsìn. Lẹ́sẹ̀kẹsẹ̀. báyìí báyìí báyìí báyìí báyìí. Lọ́ba lọ́ba tó ní a bá pèrè àwọn kankan jama títóbi ọlọ. ẹni wa yìí ní kó gbọ́ bùkátà ọgbà kó fẹ́ gbọ́ bùkátà yìí ọgbà kó fẹ́ gbé bùkátà yìí òun ọgbọ̀ lẹ́nì lọ́ba tọ́nà tó ti gbọ́ ọba gádà ń tí ì gbọ́jọ́ ó pè bá ọkọ̀ àwo ọ̀yá ẹ̀ka gádà kan báyìí kò fẹ́ lò kan báyìí wọ́n ní kò wọ́n ní òsì tó ọgbẹ́ pé owó rẹ̀ náà ni wọ́n ní ó ti rẹ́jù náà nìyẹn. yóò wá jáde nílé máa lọ ọ̀dọ̀ ẹrú ọlọ́run tó fẹ́ lọ gbé tó fẹ́ gbé fún un dèédé owó yẹn ni wọ́n fi wá ní padà. Allahu akbar. Ìláyà àti iná àwẹ̀ ni o. Allahu akbar. Dèédé owó yẹn ni wọ́n fi abẹ̀ǹtẹ́. Allahu akbar. Ńgbà ọ̀yọ́ owó sẹ́ńbẹ̀ èrè tó kù dèédé owó tó fẹ́ lọ kọ lọ gbẹ tó fẹ́ gbà máa ń tó gbà. Hmm. Wọ́n á bá ń tán ní ntàwí bá ń rọ̀jò ní bá ń rọ̀jò ní bá ń rọ̀jò ní bá ń rọ̀jò lọ́tún lọ́sì ló wá sọ fún mi pé bàbá bàbá mo ní ẹ̀ ó ní kankan jọ lọ́wọ́. lẹ́nu wẹ́rẹ́ náà kà owó sí ìṣe síta pé ẹ̀sọ́gbọ́lọ̀ ń súnmọ́ olóńgbà kò súnmọ́ sọ̀tọ̀ wàlẹ́ òsúnmọ́ kì í ṣe inú rọ̀mọ̀dá lè ṣe ọdún yìí náà tàn ni o ìyá náà ò ní pinnu pé lákòókòrò àwọn kan yìí wọn náà fọ lọ́hùn nínú nǹkan ọlọ́hùn wọn tó mọ sá wọn tó ń jì wọn tó ń jì wọn tó ń jì lọ́wọ́ wọn tàbí wọn. وما ضاع ماله ورث الحمد آله وما طاب لوط ورث الحمد له ولكن أموال البخيل تضيع ولكن أموال البخيل تضيع الله أكبر كبير إمي bàbá ìmáàmù hmm. ní kọ̀kọ́kọ̀kọ́ yìí agbọ́rọ̀ kan ikima ńlá ni lẹ́nu bẹ́ẹ̀bẹ́ ló ti sọ ló ti jáde lẹ́nu bẹ́ẹ̀bẹ́ ní sọ̀rọ̀ lọ ní sọ̀rọ̀ lọ ní sọ̀rọ̀ lọ kàn kíbọ̀ n'ọ̀rọ̀ ńgbọ̀ wá sọ̀rọ̀ nílẹ̀ mu wá yọ padà yìí pé a yọ kò mú òkun ọ̀rọ̀ ni pé ẹ̀yin tó mi ọwọ́ obìnrin ọ̀sọ̀rọ̀ báyìí lẹ́ẹ̀kan àbọ̀ ọ̀sọ̀rọ̀ ló ń sọ bẹ́ẹ̀ àjẹgbé kálukú náà dì mú obìnrin yìí sọ̀rọ̀ ń sọ yìí pé owó kan tó yẹ kéèyàn ọ̀nà tí ọ̀nà ọ̀nà bòmíì ní máa bá a lọ. ọwọ́ amú ẹ̀rí ti pé àbí bẹ́ẹ̀ kọ́ sẹ́wọ́ yín ọ̀bá náà bí tí ọ̀tẹ̀ yín lọ́rùn tí ọ̀bá lọ. nígbà tẹ̀ ń sọ pé owó sọnù a sọ pé ìṣe ah, máa sọnù náà nù. kéèyàn ọ̀nà sọ fẹ́ ni mi pé ẹni mi gbọ́ ohun sọ yájọ bí wọn bọ tó bá fọ fọtò tó bá ya fọtò tán yìí fọ jáde kéèyàn lè mọ pé lòún bẹ ń bẹ tí wọn bá fọ tí wọn bá ya fọtò tí wọn bá fún yàn ní àìsí fọ ó lè mọ pé wọn lọ bẹ ń bẹ bí wọn bọ fọ ó lè bọ ó lè bọ ṣe rí ń bẹ máa ní ẹ ọmọ pé ọmọ ìbìnrin yìí ń tọ́sọ ìyá fọ jáde máa ń gbọ́ yé ìyájọ gbọ́ yé ẹ̀jẹ̀ àgbọ̀ yé ń tòsí jàmá tọ́lọ́hùn ò lè lọ bí kankan lẹ́rọ̀ ná lẹ́rọ̀ kó o tún gba yìí kó o tún gba bìtú lọ́dọ̀ ọlọ́run ọ̀ nàfọ́lọ́ ń báyìí yóò bá bò mí lọ yóò bá mú nǹkan mí lọ. ẹ̀yẹ́ pinnu nta bá ń lágbára lábẹ́ ìgbẹ́bọ́lọ́hún níjọ́ àti ìjòkó láàyè yìí tó pé tí a bá sọ̀rọ̀ délẹ̀ bí àwọn àyè míì ṣe dà. o lè fẹ́ kó bá wa bí àwọn àyè míì ṣe rí lọ́nú ayé o lè fẹ́ kó bá wa pé hmm, náà wà nínú ìsìn tó yẹ pé nìkan ló máa dáwó fẹ́ nìkan tí ó máa ná rárá níjòkó wa ń bí pẹ̀lú àna ọlọ́run àwa tá dá lo òkè náà máa dá gbogbo ló a ò sì mọ bí àkáǹtì owó wà. àmírù ọ̀ní sáyìn àkáǹtì owó pẹ̀lú ọgbowó. kò sí àfa kankan tí ń bá wọn gbowó àwọn jàmá tí ń gbowó ọlọ́ndẹ̀ tó ti ní umar náàwù fún wa wọn ànáwó wa rí láyé. kódà fẹ́ náwó ń gbà a bẹ́ẹ̀ ká tó jáde. àwọn alágbára rí bẹ́ẹ̀. a máa ní la máa la àwọn ẹjọ́ sùn torí àwọn tá a kọ́ sí lọ́wọ́ wọ́n sọ débi pé wọ́n sọ débi pé gòlè sáfẹ́ lébèlé owó wọn ọ̀dẹ̀ dirí láyé pé ẹ wá sàkáǹtì ìbẹ̀rẹ̀ wẹ̀ kọ̀ọ̀kan sílẹ̀ láyé. ìṣòro ti jẹ́ màtàlá. lábẹ́ ìjọba náà tó bẹ́ẹ̀ sì lè fi ẹ̀sìn tó bá mi máa lọ pé ìhànà máa dáwó nìsín owó yín ò lè ọ̀nà tọ́lọ́run la nà fún. kíní síkà láǹtọ́ba ṣe ń sọ yìí owó làbẹ́ fi ṣe àtàwọn ànáwó mi rẹpẹtẹ ti ń bẹ lábẹ́nú tí a fẹ́ sin nǹkan bíi bùkátà kan tá a fẹ́ ṣe láìpẹ́ yìí fúnra sùrọ̀ ni ó làbọ̀rùn kí kálukú dẹ̀ ṣe ní tí apá ẹ̀ bá ká ọlọ́dẹ̀ náà fi bá dákà kún un yóò dẹ̀ di ṣíṣe ẹ dá sí ẹ dá sí má mú wá fún wa ẹ lo transfer ìkàgbà council number mo sì léyìn lẹ́gbẹ̀ẹ́ tọ́sọ fún káwọ́là lọ́nà yẹn gbólóhùn lọ́nà ń pé ẹ wo àwọn jàmọ́ kan àwa rí wọn bẹ́yẹn ọmọ wọn wọn ò ní náwó yín sara wọn tọ́lọ́ náà ń ó fi ṣe. ọba àlejò ọlá kò ní já mọ bí wọ́n gbé ń ta oògùn ńláńlá. amina. Ah, wẹ́ẹ̀wẹ́ rẹ tán ara rà lágbo lé yẹ ọlọ́run bá ti fi mọ bẹ́ẹ̀. amina. ìdí ń gbé ń ta oògùn ńláńlá ní mọ bẹ́ẹ̀. amina. nígbà tí mo lọ kí ọmọ tí mo lọ kí ọmọ tá a bí nísìnyí mo gbà débi ní ọsítù wa láfẹsẹ̀ àdàmì wọ́n wá fi ìyá ọlọ́mọ sí ọ́fíìsì dókítà kì í tún wá sí ọ́fíìsì dókítà lásán ọ́fíìsì ọ̀gá gbóyányán ibẹ̀ ni wọ́n ní ẹ tẹ ọmọ sí àtìyẹ́ kí ló dé wọ́n ní gbogbo wọ́ọ̀dù ti kún pátá wọ́n ní gbogbo bíi bẹ́ẹ̀ni mẹ́rin mẹ́rin wà ó ti di mẹ́jọ mẹ́jọ mẹ́jọ mẹ́jọ mẹ́jọ pàṣẹjì gbogbo ẹ̀ ó ti kúrẹ́ lókè nílẹ̀ kí ló bí wọ́n ti dàsẹ́ lẹ̀ ọmọ làwọn abíta fi débẹ̀ yìí wọ́n ti jàzẹ́rẹ̀ lọ sí mọ́jútè. àwọn kan ní ti ń bẹ lórí pẹ́ẹ́dì wọn àrò tí wọn máa pé wọn lè yí kwara náà tó sókè wọn pẹ̀lú ẹ̀ wọn náà lẹ́yìn náà nìyẹn. ìjọba tó yẹ wọn lówó òró àwọn tí wọn jẹ lówó náà òró àgbọ̀rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó síbi tí wọn máa ń daṣẹ́ lẹ̀ àgbọ̀rí. nígbà ló bàbá daṣẹ́ lẹ̀. àwọn àjọ kan wà kò lè burú burú lọ́dọ̀ wọn kó dúkọ́ dafẹ́ lẹ̀ ọ̀kan bẹ̀rẹ̀ lọ sí jù ọtí débẹ̀ ní ìsìn kódà ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ ni ìbọ́lọ̀ òsì tàwa lérò aláìsàn. alhamdulillah. àmọ́ àmọ́ àmọ́ kí wọ́n da sẹ́lẹ̀ àwọn kan bẹ kí wọ́n mọ̀ wọ́n ti jẹ́ akóró ní ọ́fíìsì ìjọba wọn ti jẹ́ ẹ̀ tó lówó ńlá wọn náà máa ń tójú àwọn ti rí ní ìsìn ọlọ́run má jẹ́ àmọ́ bẹ́ẹ̀. àmín. ẹjẹ́ àfihàn ẹjẹ́ àfihàn o àwọn kan ní à ń pè nǹkan mọ́ lọ́nlọ́ yìí ẹjẹ́ àwọn fọlọ́hún bá àlejò ọlá káfún ní àfúntán ọlọ́run oníbi òmùfún ọ̀tá o náà. وكذلك وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون ọlọ́ni wọn kà záàlìkà pẹ̀lú tí wọ́n ṣe mú wọn kà záàlìkà torí tí wọ́n ṣe yẹ. زينا لكثير من المشركين قتل أولادهم شركاؤهم شركاؤهم àwọn ọ̀gá wọn tí wọ́n ń kó dúkìá wọn fún yìí ẹ máa ń gbọ́ jàmá àwọn ọ̀gá tí wọ́n ń kó dúkìá wọn fún yìí àwọn ọ̀gá tí ń gba dúkìá wọn yìí wọ́n á kọjá apẹ́nu pé wọ́n ń gbowó wọn nìkan wọn amadé bíi pé wọn tún wá ṣe nǹkan bú lọ́sọ̀ fún wọn pé ọmọ yín náà ẹ̀ máa ń pa èsì. ìjọba ìjọba ẹ̀ máa ń pa ọmọbìnrin wọ́n sì máa mà lọ bú ọmọbìnrin ààyè mọ́lẹ̀ tòjọ́ ti gbọ́ràn sí àwọn olórí lẹ́nu ọlọ́run wá lólórí fún wọn ọlọ́run wá ní kóró iná wá di àdéhùn wọn lọ́wọ́. gbogbo èèyàn tí bá ti ń pè yẹn lọ bí tí ìṣètò ọlọ́run tẹ báyìí tẹ̀lé àdáwò lẹ́ni wọ́n dà padà lóńtì lórí kan yìí. yóò di ibi sínú kan yìí. torí kí ni yíyọrí dúró yíyọrí dúró gẹ́lẹ́bà pamọ́ rẹ̀ líyórí dúró gẹ́lẹ́bà pamọ́ rẹ̀ ọlọ́run ṣe gbogbo nǹkan láyé ní akọ àtàbó akọ àtàbó akọ àtàbó láyé lẹ́bi máa ẹ̀sìs láyé bíi máa wà mùsùlùmí rọ̀ ṣe mọ́nádà lò iná ìjọba yìí akọ àtàbó la fi ń gbádùn ẹ̀ tó bá kọ abó nìkan iná lọ àní iná tàn akọ nìkan iná sẹ́ẹ̀ iná gbiná àbí ká mí tiẹ̀ pọ̀ ní akọ àtàbó bí ọba tó bí inú ayé bó la yóò ṣe dùn ọ̀rọ̀ tí wọ́n á dà òdi ńgbà náà obìnrin ni wọn ò fẹ́ rí mọ́ wọ́n ń pa wọ́n à ń bọ̀ wá ka ìtàn tí ọgbọ́n wà ń bẹ̀ fún wa tí èèyàn bá sì gbọ́. èyí ó bu ẹkún tí ẹ wá sunkún tí wọ́n ka ọ̀rọ̀ ń dísàlẹ̀ lé àmọ́ sí bẹ́ẹ̀ ṣe sunkún ẹ̀ jẹ̀bi gbogbo anabi náà gbọ́ anabi náà bu ẹkún. sallallahu alayhi wa sallam. àwọn sàhábà tí ń bẹ náà bu anabi ní pé mi pé kì í máa gba kì í ọmọ nítorí tó ṣe nígbà ó ti wá padà di mùsùlùmí ó ti túbá tí wọ́n fún mi ní ìwà agbára yẹn ìbá lò lórí ìwà arákùnrin fún ìjọ sọ́kalẹ̀. nítorí wúlé ó ó lé díẹ̀ létí tabadegbe ya ka ẹ ma ibi ẹ̀ma kan burú sí liyori dùn hàn láti bá a fi pawọ́ rẹ ẹni kéèyàn má lò mọ́bìnrin láyé sóbìnrin kí ń bí ma ni ńgbẹ́ bá ba wọ ọmọbìnrin tán kéèyàn ọkùnrin sì ń kú lọ́kọ̀ọ̀kan ṣé ayé ò ní parẹ́ báwọn ibi èṣù bá wọn dénú. gbogbo àṣà tó gbòde káńsìn káńkáńkáń lórí ibi ẹja ó ṣe dínkù ẹja ó ṣe dínkù ẹja ó ṣe dínkù kí kálukú kóyọ̀ sí lọ́tún lọ́sì ah. ẹ̀ ń bá lè kóyọ̀ sí dáadáa wọ́n tó gbé lọ fún un rédíò tẹlifísàn pépà àwàdà orin polówó ẹ má bí ma ẹ má bí ma ẹ má bí ma ẹ má bí ma ìbò lẹ́nu ẹ̀fẹ́ dì yí òkúta kí ó dìbò ẹranko kí ó dìbò ìdìbò kí ó dìbò káàsì má bí màmá ní yorí dúró hàn. èyí tó bá wúlò fún kálukú ní kọ́gbọ́n nù mọ̀ràn. bàbá àdéjọ́lá ó sọ àánú sí mi ó mú mi mo sì bá gbé wá màá jọ ìnígbà ló gidi èyí tí wàá ti tẹ̀mí bẹ̀ ẹlẹ́yànjú ẹ̀ sọ́tọ̀. gbogbo mùsùlùmí bó ti yẹ ká jẹ́ nìyẹn o àwa mùsùlùmí àgbọ̀dọ̀ jẹ́ aláìlájọ o fi jẹ ọ̀rọ̀. Mo bá àkóyọ̀ sí ju bẹ́ẹ̀ lọ wọ́n mà dáhùn o. nta gbàgbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o inú nta wa gbàgbọ́ ni pé kò sí ti ń bẹ lókè ìpẹ́ kí ìdí fọlọ́ ló ní ọmọ wa ń bẹ́ sí ìtọ́jú wọn o ẹnì kọ̀ọ̀kan tó ń ta àsìkí ẹ̀sìn ni o gbogbo ẹni tí ọjà lásìkí ń dìlé ibòmí wọn ti ṣe mọ ẹ̀yìn ọgbà o kálíbà kálíbà kan sínú òsì. fún àpèjúwe kí baba Abíọ́lá má bàbíọ́lá baba Adékọ́lá kọ́ mọ́ bí kí wọ́n má bí wọn sí ayé irú àwọn tó ń yẹn olóyè wa gọ́fúnà wa ajimabi kamabi irú ọmọ èèyàn kamabi nọ́mbà thirteen ní buhari wà bí bàbá wa buhari yìí ààrẹ sí nọ́mbà tàtẹ ẹgbẹ́ wà jẹ gẹ́mà ìmọ̀ ìtúbọ̀ yẹn rí o thirteen twenty three ẹ̀sọ́ dáadáa kẹ́gbọ́ o máyọ̀ gojú mi lẹ́kìn lé gbọ́ dáadáa o. Buhari ti mẹ́rin ààrẹ nọmba kílẹ̀ tó nọmba bàbá rẹ̀ twenty three ẹ̀dẹ̀ máa yẹ ẹ̀dẹ̀ sọ fún àtẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ̀ mi kó wà sí ipò ọ̀sán sára ayé kiri ọ̀sán gbà náà yá sọ àrùn náà. ẹ wò ó bóyá ta sí bóyá ta sí takọ takọ wíta bá tá a ti mọ̀ dáadáa hùn tá a ti mọ̀ nípa ẹ̀ dáadáa. twenty three ni àbí òun wà tá a tẹ̀ ní. ẹ jẹ́ gbọ́ dáadáa torí ọ̀rọ̀ tí ọmọ bọ́sàgbáyé ni tẹ̀ ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí tàbí lòun wà ṣùgbọ́n lọ́mọ bàbá rẹ̀ ní bàbá rẹ̀ bí wọ́n wà ní thirteen bàbá wa bí twenty three káyà. ha màá jẹ ká ló ń kó wàláì sànù. yàwùwà. ọ̀dà náà gbogbo nàìjíríà táwa ń gbọ́ rédíò ní ìsìn èwo ló dé ta sí irun pé ẹ kọ́kọ́ bí thirteen ẹ tó mọ́ bímọ. kí bàbá Buhari wá gbọ́ nàìjíríà yìí ńgbà náà. ọmọ mi máa kó bí mẹ́ta péré. ẹ ti wo èmi ọ̀ campaign èmi yẹn ṣe olóṣèlú ẹ̀ ń tí ọ̀bá dẹ̀ mọ̀kọ́lọ́mọ̀ bẹ́ẹ̀ àìsàn olóṣèlú rárá. lásù síyàsíyà ni. àìsolóṣèlú àmọ́ àmọ́ atẹni sí nàìjíríà mọ̀ wípé ọlọ́run fi dídé buhari dẹ́rọ̀ sí nàìjíríà lásìkò tó dé yẹ ọlọ́run lọ́mọdé àbá wà ní ìsìn o ìfẹ́ fi mọ̀ ní pé tòun ti bẹ́ẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà ẹtú wo tún ṣẹlẹ̀ náà tòun ti bẹ́ẹ̀ náà tòun ti bẹ́ẹ̀. kó wáyé pé kò tó sílù eléyàn ń bẹ̀. àná ni ẹnìkan wá ń bá mi ń bàtà tẹ̀sí tán bí mo yára ni ẹ ti tẹ̀sí lónìí tí a ní ẹnìkan gbákejì ẹnìkan mọ́mọ́ sọ̀rọ̀ mọ́lánà wípé ọ̀dà ńlọrọ̀ àjò náà fún wa wẹ̀ yìí bí ọ̀sẹ̀ kan sẹ́yìn wọ́n ti gba ọkọ̀ wọn dúró pẹ̀lú ìgbà wọ́n lè jí wọn gbé lọ́nú gbó wọ́n lè gba wọn míì náà pé ẹni yẹn sọ pé tójú ń báyìí ni àwọn èèyàn tí wọ́n ń létò ni wọ́n ń gbé owó ńlá wá gbà wọ́n lẹ̀ bíi fifty kìíní kan fifty million. òun táwọn olówó tí wọ́n ń tẹ̀lé ń sàájọ wọ́n jẹ́ oníbàbá ńlá yà wọ́n sàn ládàdẹ́wò. pé ẹnáwẹ̀ náà ní o ẹ̀wọ̀ bí ẹ̀wọ̀ bí tí nàìjíríà tó wọ̀ sí ni kọ́ yẹ pé kò tiẹ̀ tó á tẹ́nìkan tí ó tiẹ̀ tó dá wọn bú sú. kí wọ́n máa bí buhari tó bí a ti lọ nìyẹn lọ́sẹ̀ mọ́ọ̀n wò ó èmi ọ̀gbà kọ́ńtíráàtì àwọn tí wọ́n gba kọ́ńtíráàtì tí wọ́n ń polówó ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń polówó yẹn ìní ìgbìmọ̀ ẹ̀jẹ̀ dá lọ́nu wọn o ṣùgbọ́n ń ṣiṣẹ́ owó ẹ̀ ní ìṣiṣẹ́ owó tó gbà ìwọ̀gbọ́n mọ́nà ẹnu tó mi mà ní pé ẹ̀yin yẹn náà ẹ má bínà láìtọ́ torí amúnibú ni ẹran àbíyẹmí olówó ẹ̀fọ́jú ọ̀tún oh. ẹran ẹ̀fọ́jú ó sàbò ní àti ẹ̀yìn wọ́n bá yọ ọ̀fọ́jú abábú ẹran pé àfọ́jú olówó ẹ̀ ló lọ nàmbáwí gbogbo ẹ̀yin náà tẹ bí mo dà á lẹ̀ tẹ̀ tó ń kọ́. àdìmọ̀wá wò. tẹ́mọ̀ wá tẹ́mọ̀ wá ń lọ àní ọjà lọ gbàrú. gbogbo bàbá wa tí ò sì lè lárí gbogbo bàbá wa tí ò lè lárí. kò sí mòlú tó ní. olóòlù ẹni kan tó ń wo olóòlù ẹni kan ẹ wá ẹyin ẹ wá ẹyin ẹ sọfà ẹ wá ẹjẹ bá ti sàyé yín o. sọ̀rọ̀ nù. ìsọkúsọ tọ́jú wọn ṣùgbọ́n ọmọ òkòwò ńlá lọ mọ o òkòwò ńlá lọ mọ o òkòwò ńlá ni ọ mọ o ọlọ́run ti wá ẹ̀sìn ti wá kọ̀sọ́bà ń fa wa o ọlọ́run ti wá anábì ti wá ẹ̀sìn ti wá kọ̀sọ́bà ń fún wa o èyí ti jẹ́ ń bẹ̀ náà. وليلبسوا عليهم دينهم. àwọn èèyàn yìí fẹ́ dẹ̀sìn rú mọ́ wọn lọ́wọ́ wọ́n fẹ́ dorí ẹ̀sìn kúrò mọ́ wọn lọ́wọ́. Wọ̀lọ́ ṣá Allahumma fa'alu. Ọlọ́run ní ká ló ń bá fẹ́ ká má ṣe ni wọn ò ní ṣe àmọ́ ló ń fẹ́ bẹ́ẹ̀. Kí ló dẹ̀ jọ fẹ́ bẹ́ẹ̀? Àná àti ṣẹtọ wọ́n ti ṣe ọlọ́run. Wọ́n ti ṣe ọlọ́run. Ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run wọ́n jẹ́ mọ́ tiwọn. Ọlọ́run wá sọ ọ̀gá wọn dàdá ò fún wọn wọ́n fi wọ́n darí wọ́n jẹ abánláyà lọ́wọ́ ọ̀gá wọn ẹ̀jẹ̀ fún ọlọ́run lẹ́tọ̀ọ́ tiẹ̀ kọ́lọ̀ má dẹ̀ nǹkan kí nǹkan sí wa ẹni tó gbowó ká tó gbowó délé dáadẹ̀ kan lẹ́kùn ẹ̀ pé sílẹ̀kùn lẹ́rọ̀ wọ́n dẹ̀ wọlé wọ́n dẹ̀ dákọ̀ nọ́mbà owó tó gbowó wálé fún pé iye báyìí ni gbé jáde owó àwọn ni òun àlejẹ́ ni ti ń yẹ̀tọ̀ ọlọ́run kí lè yí pàdé ẹ̀ kò ní pàdé ẹ̀ ọlọ́run ń darí ayé kọ̀ọ̀pá wọn ní tiẹ̀ lẹ̀ wọn ní mọ̀nà ọ̀dọ̀ tiẹ̀ agbọ́rí agbọ́rí tí àwọn olè lọ káàyàn má lé wọ́n ti wọlé wọ́n sì ní aláàjì sọrí àwọn olórí yìí kẹ́nẹ̀ ọ̀rẹ́ fìtù ni ṣé ká bí méjì síta kẹrin pé kèsì bá fẹ́ lọ́wọ́ ó ní òní ìdì òun ah. ọgbọ́rò kan rí ẹ bá ti yẹ mọ́ ní ìsìn òun dà kó wọ́n ti àti dàgbàdàgbà táwọn ìyàwó òun tẹ́ bá gbọ́rò mọ́ wọ́n ó sì yàgbé ara ẹ má rí ẹ má sà kankan. ẹ má rí lẹ́sì ẹ̀. wọ́n ní wàá jókòó onílọ́jọ́ wa pé tọ́ ka jọ tó fi ṣe. ṣé ìyàwó rẹ ti bẹ̀? torí ya mọ̀ pé ọbẹ̀ wọn lé yín oní ọ̀sẹ̀ bẹ̀ gbé jáde lọ́ọ́ jí wọn kárò kàṣì kọ́ lálejò. wọ́n sì ro kà wọ́n sì jẹ́ kà wọ́n á ní àwọn ti jẹ́ kà tán wọ́n á wọlé ọjà di ntọ́ba ní lágbára fún àwọn. ọjọ́ ojú ẹ̀ bá pẹ́lú ni àmọ́ èsèyàn bẹ́ẹ̀ máa yẹ ti wá wá yìí iṣẹ́ tí ń rán àwọn àwọn ti jẹ́ ẹ̀. Allahu akbar. à ń fi jẹ fẹ́ tí ń rán wọn àmọ́ à ń fi jẹ kà mú un tó bá la mọ́ má mú un tí bá lọ bá ká jáde. wọ́n ti jẹ gbá wọ́n ti gbà wọ́n ti wọ́n ti lọ. wọ́n ní kó wá sin àwọn olórúkọ òun gbọ̀ wọ́n ní ẹ aláàjì ẹ rìn o ẹ sin àwọn dé ta. Allahu akbar. ó lè sin dé ta àjọ tó dá lóko yẹn. Allahu Akbar. ó lè má dá àwọn lọ dáa fún sọ́mọ́tì káàbì kan náà ọlọ́run kò fún ó kò fún yàn àjọ tí yẹn bá dáná sọ́dọ̀ ọlọ́run kì í gbọ́ ẹ̀. tí yẹn bá gbọ́ nǹkan sọ yìí yóò máa ṣe wọn tó bá lè ṣe yóò dẹ̀ máa bá ọlọ́run bẹ́ẹ̀ ṣe wọn wọn ò la alábọ́rùn wọn ò nǹkan bọ̀ ọlọ́run lára obìnrin rẹ máa ṣe ojúṣe rẹ lára ìyàwó rẹ wọ́n máa ti àjọlọ̀ ń dá ọmọ rẹ béèrè owó máa ti àjọlọ̀ ń dá ọ̀rẹ́ rẹ tó gbé nǹkan pọ̀ fún sí fún àjọlọ̀ dá wàá kó inú jàmá lọ rí ṣe síbẹ̀ tí ò ní jẹ́ ìlàbọ̀rùn àjọlọ̀ dá wàá kó àmọ́ kí ẹ máa ṣe bẹ́ẹ̀ fín fín fín ah. àjọlọ̀ yìí ò náà o òye kí n fi náà àjọ náà ní o wàá kó o. yorùbá nù yorùbá dẹ́sẹ̀ bá dáyé jẹ dáyé jẹ. Ah. wọ́n ní kòkòrò ọ̀la kòkòrò ọ̀la àbẹ́wọ̀n ẹ̀bá ìmọ̀ pé táwọn èèyàn máa jẹ bẹ́ẹ̀ wọ́n ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ pé kò fowó ọlá bí ẹ bá rí ẹnìkan tó lọ ń kó ọlá fún tí ò fowó rà wọ́n bá rà ní hmm. wọ́n ti bá rà á lẹ̀ ní. àwọn bàbá wa ń lẹ Yorùbá ń dáwọn àgbàlagbà fà wọn á yí tó pé kò fowó ọlá wọ́n bá wọn sọ bẹ́ẹ̀ máa ń bá kò owó rà ní dẹ̀yẹ ẹ máa bá parí ní fowó rà ní dẹ̀yẹ láyé bíi máa bá fowó rà. Nílẹ̀ yẹn láyé mi, òun máa fowó rà nílẹ̀ yẹn láyé mi. Bàbá gan fọ́nrán máa ní kàṣíkún gáfàrà fún wọn. Àmín. Ṣé wàá máa lò dé àdúrà? Wọn lè a nílò lẹ́jọ́ kan láyé kẹ́mọ́ kọ́ ni. Bàbá wa sáré. Wọ́n jẹ́ bàbá fún àwọn bàbá wa nìkan, wọ́n máa ní kábàá lò dé àfà. Bàbá ò lè mọ́ kọ́ ni láyé. Ẹ fowó rà ni yọ̀dẹ̀ yẹ o wọ́n á rà ni ẹ̀bára nǹkan tí a kọ́ ọlákúndí tí ń lọ làwùlàwù aláàfà làwùlàwù lóṣèlú làwùlàwù níṣòwò à wọ́n ti bá ara ẹlẹ mọ́mọ́ òun ẹlẹ mọ́mọ́. àdúrà tí ànábì wa Ibrahim tọrọ sí kàábà bàbá kẹrìnlá lọ́dọ̀ tó gbà á. orí bàbá kẹrìnlá ànábì Ibrahim tọrọ àmọ́ rẹ̀ gbà bẹ́ẹ̀ wọ́n lò bẹ́ẹ̀ ọmọ eléyìí ń pa bẹ́ẹ̀ wọ́n lò bẹ́ẹ̀ ọmọ eléyìí ń pa bẹ́ẹ̀ wọ́n lò bẹ́ẹ̀ ọmọ eléyìí ń pa bẹ́ẹ̀ wọ́n lò bẹ́ẹ̀ bàbá kẹ́yìn lálẹ́ sí ànábì ọ̀sán sọ́dà. tọ́lá tó bá ń dí òṣìṣẹ́ dìde fún wọn bí jẹ́ màá kọ̀ọ̀lọ́ fún wọn nbọ̀dé bàbá kẹ́yìn lálẹ́ tó gbà nbọ̀dé màá tó ti sàn wá bá ọ. Tani wọ́n bẹ́ẹ̀ lọ sàn kan bá ọ̀ bẹ́ẹ̀ lọ sàn kan bẹ́ẹ̀ nìkan kan. Ọ̀fẹ́ jẹ tán. Ọ̀fẹ́ jẹ tán. Ọ̀fẹ́ jẹ tán. Ó ṣe fín fín fín. Ah. Àjọ lọ ń dà o. Wàá dẹ̀ kọ́. ọlọ́run jẹ́ alájọ rẹ̀ dá o. àmín. bàbá ní wàásì wà àdáyà rẹ̀ jẹ́ńjẹ́ńjẹ́ ní wàásì wàláyà ọlọ́run ìjẹ́ gbígbé. bẹ̀sẹ̀ ń jòkó yìí tẹ̀ tẹ̀ ń jòkó yìí pé gbọ́dọ̀ ọlọ́run ẹ lò ó ẹgbẹ́ rẹ̀ kò mọ níbẹ̀ yẹ jàmá èrè ẹ̀ ń jòkó ẹ̀ ń gbọ́dọ̀ ẹ

ẹ̀yẹ wo gbogbo tí tí sẹ́ni sẹ́ni kankan wà bíyèsí bíyèsí bíyèsí bíyèsí tí wọ́n ti bá ṣe pé èyàn ah, ti kà pé òyìn ta lọ ní omi ọrí rẹ̀ níjọ́ tí ò sówó níjọ́ tí ìgbọ̀wọ́dí ọdún àwẹ̀ kò sí ẹ ẹ bá dọ̀ nǹkan ẹrú mi àṣà làṣẹ mímú o àti alájọ òsì sẹ́mu àti alẹ́ òsì sẹ́mu náà. àti alẹ́ àti ọbẹ̀ sẹ́mu ọ̀dàlẹ́. ọ̀dàlẹ́. àbí bọ́sẹ̀ jẹ́ ẹ̀sẹ̀ aláwẹ̀. àti rẹ̀ náà. tọ́sán àwẹ̀. ìgbẹ́ kan ló wà. kọ́ńtà lọ kọ́ńtà ti bá ní sàlẹ̀ fún àánú ẹ̀. àmín. lára àgbo náà. àmín. àmín. ẹ̀ẹ́ àgbo náà kọjá ẹfúnmi díẹ̀. mo fẹ́ sọ ìtàn kan láàárọ̀ yìí fún bàbá alágbo yẹn ọ̀rọ̀ ta tó aṣọ tó pọ̀ kí ìdúrántí mọ́ ìtàkàn bẹ tó tọ́lọ̀ ń tó kí n rí lórí ọ̀rọ̀ àgbo yẹn. ẹ mà tàn jẹ́ máa ìyá wa kan wà tí wọn ò lè má ṣe àdúrà ránṣẹ́ pé ẹ̀dá pẹ́ bá ń fa gbó àná ránṣẹ́ ẹ̀dá kùn ẹ̀dá kùn ẹ mà tàn orí ẹ̀ egbòogi tí bàbá aláṣà náà fi ń ṣàjà náà yìí màmá yìí ti di kọ́ alágbòrí. wọ́n ma wọ́n máa wọ́n máa wọ́n máa egbòogi yẹn dájú táà náà máa lò wọ́n ma wọ́n máa gbégbòogi náà là tó iṣẹ́ tí egbòogi tọ̀dọ̀ wọn ń ṣe kí ètò ń bẹ̀bẹ̀ gbà ń ṣe. ẹ kíní àti àlá yìí tó ń gbà ní àdàbí yìí. tí ma gbẹlura tí ma gbẹlura tí ma lọ gbàgbé wọn lọ pé àṣegbò kìíní náà ni. kò tó kò tó. bá a bá padà fún wa ó lè má ṣiṣẹ́ ma o. o lè má fa àlá ma o. tí màmú màmá lè jẹjẹ wọn. o lè má fa àlá ma. àwa àwa àfọn ọmọ. a máa tàbí tó ní ṣiṣẹ́. àjọkọ o. ìbá ọmọkùnrin ní ọmọkùnrin nì tó ti di ọ̀gá ẹlẹ́ran lẹ́kọ̀ọ́ lọ́jà ńlá lẹ́kọ̀ọ́. nítorí ọlọ́run pa gbogbo ẹ̀dì tó wá bọ́ọ̀dì kéwú. gbọ́dọ̀ bọ̀rọ̀ ará ilé bu ara òkú kìíní kan kọ̀gbọ́. ẹni ẹlẹ́ni mọ́ wá ara kan fún un báwọn. má wò o má wò. má lọ́lẹ̀ ìmọ̀ àkàtọ́ tó pàṣẹ. bẹ́ẹ̀ ni tó rántí lọ́nà ìsìn ké bọ́lọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ebi ń jẹba ti bọ́lọ̀ ní ẹgbẹ́sàn fún yín owó àmọ́ ṣèlú kan náà. wọ́n ní wọ́n bèrè lọ́wọ́ orí ibi ọjà gbé ń tà ni wọ́n ń béèrè nígbà tí yorùbá gbà kórí ní jẹ́ kọ́dá fún yàn àwọn ọmọ kílẹ̀ ń tàlọ́jà ìyẹn kọ́ lọ́rọ́ ẹni tó lọ tajà àti ara ẹ̀ mí yóò bá wọn lọ́jà yóò bí ọtọ́ bí ọjà aná wọn bá tà á nígbà ìyá bá tajà fún yàn tó nà fẹ́ lọ tó tà tó kọ lọ́dọ̀ tó kọ délé tí wọ́n bò wọn lórí kékeré ẹsẹ̀ bàbá ni wọ́n ti rà tán ó sì rò pé olùmọ̀jà polówó olùmọ̀jà ta ẹnu wọn ló dùn lóòrò ọ̀rọ̀ ìyá ń bò mí lájókòó tì jókòó tì jókòó tì jókòó tì. orí ọ̀yàn bíi ẹja. ó tún á kàràkà lọ sọ́lọ́jà ń bí ìdíhùn lẹ́ẹ̀kan sí i ó tún ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ bí ọlọ́jà máa ń da mi lórí séyọ̀ dáhùn. lọ́dọ̀ òfin tó ń jèrò nìyẹn ìbá ṣe ara ni ṣé máa ń dá máa ń sàdúrà. ẹ lọ kékeré lọ sàdúrà ó ti fẹ́ rí balaba ṣe àdúrà sàdúrà ṣe rí. ìdí máa bí bẹ́ẹ̀ yín bàbá ẹ bá ń sọ fọ́lọ́ ẹ dàpọ̀ ẹ bá ń fẹnu jí náà sọ fọ́lọ́ kálukúlẹ̀ lẹ́nu ń tòótọ́ ọ̀sẹ̀ntì ọ̀lẹ́nu. ara jara lọ. bàtẹ ẹnu ọlọ́run ọ̀sẹ̀ntì bákan náà. mẹjà tara wa. títí kàfíà kò sí bá. ó ẹ kọ́ lọ sẹ́nu fún àrẹ́kọ̀tù ẹ kó gbèsè ọyà pé ìwọ náà máa gbogbo ìbò. lẹ́ẹ̀kọ́sẹ̀ lọ́yà. lẹ́ẹ̀kọ́sẹ̀ lẹ́gbà lọ́yà. wàá sọ̀rọ̀ ẹ̀ pé. ọ̀sẹ̀ òun ewu. sọ̀rí ṣé máa ní ọ̀bẹ̀rù ọlọ́run báyọ̀ ọlọ́run wọ́n torí ara rẹ ní bóde bó ṣe fẹ́ ṣe ara rẹ fọ́lọ́ ni wọ́n ṣe ara rẹ bá kẹ́ fọ́lọ́ bẹ́ẹ̀ ni ó ti yọ ẹgbẹ́ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ nàbí pé bí àwọn kúmọ́ bí musa náà lérè pé bá ń bẹ lọ́wọ́ ọlọ́run níbo ni mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ànábì ní ẹ má gbèmí láàmú kó o tó mọ bó o ṣe lọ́dọ̀ ọlọ́run bó làwọn èèyàn tó ẹjọ́ ń gbèsè mọ̀ ọ́ sí sẹ́ni rẹ̀ ni ẹ̀ mọ̀ ọ́ sí lọ́dí mọ̀ sẹ́ni rẹ̀ àbójú ọ̀dọ̀ lọ́nu. Allahu Akbar. ẹni bú ni ọ́ ni bú ọ̀dọ̀ lọ́nu. ẹ máa iṣẹ́ ni mo fẹ́ jẹ́ pọ̀ ju ti Musa lọ fẹ́ máa pe máa bọ́ béèrè lọ́dọ̀ lọ́nu pé oníbò ló ti rí o. Ah, ah. ẹni màlíkà wa ń bá tíbi wa máa ń bá lórí ilẹ̀ ni máa béèrè pé. àníkò wá ti sọ́ra rẹ̀ tó kọ́ wá ti wọlé sọ́ra rẹ̀ tọ́wẹ́ sọ́ra rẹ̀ lẹ́ńtẹ́ pé òní ọlọ́run ó sì da ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ́dẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn pé wọ́n yàn ọ́ jẹ tán wọ́n tún yàn ọ́ tà. Ebi wọ ọgbọràn. Wọ́n á tún dẹ ìdí. Ebi wọ ọgbọràn. Ọgbọràn. Wọ́n á dẹ ìdí ẹ̀. Ebi wọ lagidi. Abẹ́ẹ̀kọ́. O sáà lagidi. O dẹ̀ yọ lánàá yìí pé ọlọ́run máa di alábòsí alábòsí. Ẹni tí ń lọ yẹ kọ́ kọ́. Ìyẹ́kọ́ o ti nara rẹ sẹ́yìn ni. Ìyẹ́kọ́ ẹ ti ẹni. ayíra mo bá ṣe ṣera wa pẹ̀lú tá à ń gbọ́ yìí ọ̀dẹ̀ pàṣẹ ń bẹ̀ yẹn àní problem mọ́ àní wàhálà mọ́. وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يهدرون àmì àdàmú wọ́n ní àwọn ẹran yìí o. wàhárí sún. wàhárí sún àti àwọn nǹkan oko yìí wọ́n kàn ni wọ́n sì ní ẹ̀fà okùn láti bíi sí bíi òsàgbà. njẹ́ ní ẹlẹ́ni ń dáko wọn ò rí o njẹ́ òjò pa o njẹ́ pa wọn ò o njẹ́ ọ̀pá àti o. wọ́n sì máa gbà ní olùkọ́ máa gbà ní pé sọ́tí tó wọ́n ń gba òrìlì oko tán òrìlì oko wọ́n ń gbà tán. ebi yìí náà la máa fi la máa fi bọ̀ nọ́ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́kan wípé kálukọ́ kọ̀ ní ìmọ̀ abẹ́ ọlọ́run àti àwọn àforíjì ìwọ̀n bàbá kan tí wọ́n ti lu ọlá bú lórí àwọn ẹ̀dá níjọ́ òní ebi ọmọ ọmọ wọn bẹ láyé náà tí wọ́n gbajú tó dúkìá tí ò gbogbo ẹni wọn bá dúkìá rẹ̀ lọ́nà àbòsí Ọlọ́run ti sọmọ wọn di ntọ ga padà lókè ìtẹ gbogbo àwọn tí wọn bá dúkìá ó dúkìá lọ́nà àbòsí Ọlọ́run ti sọ wọn di ẹrú padà. o sì mọ pélé tó wà wọn sì ní pẹ̀lú àánú Ọlọ́run ní ìmọ̀ pélé keje. pẹ̀lú àánú Ọlọ́run. Ah. bàbá kan tó ṣe é bú kalẹ̀ ọmọ rẹ̀ ó jẹ́ bí ìyá tó gbé lẹ̀ ẹ fi tìbí ẹ ká wo pápẹ́ dáadáa lọ́ba sí ilẹ̀ sọmọ òní jẹ́. sábò tọ̀bà kọ́ọ̀tù. kọ́ni wọ́n jà bá wọ́n jà bá yà lẹ̀. àmín. wọ́n ìdí àfọwọ́ fàyà. àmín. wọ́n jà wá sẹ́kù yà kùlẹ̀ fáńsì ń bọ̀. àmín. ìjẹ̀rọ̀ palẹ̀ wọ̀ ni ẹ̀ gbọ́dọ̀ jẹ́ máa. La yẹ̀dàmọ́ha ilá máa nà ṣá onídàmíhìn. Ẹni tó bá wù àwọn ni ọmọ jẹ́, mo máa pín nǹkan nìkan fẹ́ni ẹlẹ́ni. Mo máa pín dúkìá dúkìá fẹ́ni ẹlẹ́ni. Wà ní àmúnú rí bá ti dùhúrù ha. Àwọn ẹran míì ń bẹ wà láwọn eléyìí tí wọn ẹ gbọ́dọ̀ gún mọ́. Bàkúmi tí wọ́n fi kẹ́rù jọun ẹ gbọ́dọ̀ gún mọ́. Wọ́n kàn máa jẹun tí wọ́n ti dẹ́rùn òòsà kéèyàn dọ́kọ̀ ọlọ́kọ̀ dún ní ìsìn pé jíìpù ẹ̀ pààkì ẹ̀rú wa ní ìsìn ẹ ẹ máa lọ ẹ máa lọ. olúwa bẹ́ẹ̀ gbà. Ah. bí wọn bá wá gbà lọ́wọ́ wọn lọ́nà àbáwọn tí wọn ò sì máa gbà á. sẹ́ni tí wọ́n gbọ́kọ rẹ̀ títún dúpẹ́ ńkọ́ gbọ́dọ̀kọ̀ nìkan lẹ́gbàá. láti ẹ̀ pa wọn. tẹ́ ẹ pa wọn eh kí wọ́n já jùlẹ̀ ní ọkọ rẹ̀ títí wọ́n kọ́ lọ. wọ́n dẹ̀ gba fóònù ọwọ́ ẹ̀ hmm. Hmm. wọ́n á yọ síìmù lílọ. ṣùgbọ́n ètò ìtọ́jú ètò ìtọ́jú sáré lò tí wọ́n lè lọ jìnnà wọ́n á fi síìmù lásán lè lọ́wọ́. wọ́n ní wo kí bọ́nu fóònù mi yọ kọ ọ̀pọ̀lọpàá tiẹ̀ bá ọ̀nù fún ẹ̀yàn ọmọdé gbọ́ lẹ́dẹ̀ẹ́ títì ọgbọ́kọ̀ lọ́kọ̀ gbọ́kọ̀ bọ̀ ìjọ nǹkan kọ lọ ìjọ nǹkan lọkọ lọ bó ti dàrú iná ẹni ọlọ́run bá fẹ́ sànú ìrànà ọlọ́run gba wọn ò ní gbọ́kọ́ tiẹ̀ wọn a máa dá ọkọ̀ dúró gba ọkọ̀ wọn dá ọkọ̀ dúró gba ọkọ̀ míì wọn dá ohun dúró owó tí wọn máa yàgbẹ́rẹ́ ní sáré ṣùgbọ́n nígbà tó ti dúró yẹn ti ń bọ̀ lẹ́yìn wa dúró ìtàn fẹ́ pàṣẹ ìdókòwò wa dúró tó bá ti á dúró tí wọn wà ní lọ́wọ́ àsínà tẹ̀ǹtì ẹ̀. yóò kò náà yá. Ah. bẹ́ẹ̀rẹ̀ jana ni wọ́n. yàwá ọ̀hún ní ìbéèrè ìdílé lọ́hùn. ìlà àtẹ̀ràn yóò sọ. ọkọ tiẹ̀ ní ẹ̀dá ló gbọ́kọ̀. òun ọ̀jẹ̀ wọn ní kẹ́gbọ́kọ̀ rẹ̀ ní. ní a sì gbà wọn ó sì gbé ó ti gbé jù lẹ̀. Eh. ní a má sì gbé ó ti gbé jù sílẹ̀. ìbọn lọ́ọ̀ lọ́ọ̀ tọ́ ọlọ́run jágbọ́ràn tó sí. àmín àmín. wọ́n ní àwọn hurri máa ti dùhùrù ha. àwọn ẹranko wọn á ní ẹ̀yìn wọn ẹ gbọ́dọ̀ gún mọ́. wọ́n ní àwọn ìlà ayẹyẹ kúrú náà ti máa ń lọ ẹ alẹ́ àfihàn àná àlẹ́ yìí. àwọn ẹranko wọn ní ẹ má dárúkọ ọlọ́run sí mọ́ èyí ò ní pé láti jọ ń ni àwọn káàfìrí jọ̀hún ti mọ̀ pé bàbá fẹ́ fẹ́ràn á ọlọ́run ti ní àmọ́ ó ní ẹ mọ́ dákọ̀ ọlọ́run sílẹ̀ yìí o kò sà ní ẹ dá sí i. bàbá fẹ́ pa ó kà ó sà ìkẹ́ dá sí i. سيجزيهم بما كانوا يعملون ọlọ́run ní gbogbo tí wọ́n pa nírọ̀ yìí tí wọ́n dàdà pa arọ́ láti wọ́n lẹ́sàn-án rẹ̀. ọlọ́run o ya tuba n tosi o. àmín àmín. naam. وقالوا ما في بطون na الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا. nínú ọ̀dàkúdà tí wọ́n tún ń dá nínú ọ̀dàkúdà míì tí wọ́n tún ń dá kó ìta ti sọ sẹ́yìn yẹn àwọn ẹran tó lóyún. wọ́n ti sọ pé gbogbo. wọ́n lè sọ tó lè dókòó rí náà. bí àwọn ìbá bímọ àwọn ajá lóyún tó bá bímọ àwọn ọkùnrin nìkan ni wọ́n lè jẹ́ obìnrin ọ̀gbọ́dọ̀ jẹ́. wàhùn arọ́mọ́lá alá àdéhùn àjìnà. àwọn ẹran yìí tó bá bímọ inú oyún wọn ti gbẹran kalẹ̀ inú oyún wọn ti gbà kalẹ̀. Hmm. ó ń bí iná ẹlẹ́ran náà ni ó sì bá wọn tọ́jú ẹ o wọn ní lọ pé marathon kékeré o wọn máa tọ́jú ẹ ni o máa lọ fà fún wọn. Wa iyakun maitata fahum fi shuraka. Ọlọ́run ní ẹ máa wà bòsí wọn o. Tí ẹran bá wá bímọ lókù àbí ó bí tán wọ́n ń tọ́jú ẹ lọ ló bá kú ata atọ́kùnrin àtọ́bìnrin ní ọjọ́ wa jẹ òkú ẹran amáláyè àwọn ọkùnrin nìkan ni wọ́n nu kílẹ̀ ìkọjà máa ọ̀ ń pa pé agbárí ọ̀sẹ̀ máa bẹ́ agbárí ti ń bẹ́ ti pẹ́ tọ́mádò kú ọjọ́ kan wọ́n tọ́mádò àlàáfíà èyí ọjọ́ kan wọ́n ọkùnrin kan lónìí akíní fúnfún yẹn. sẹ̀yìnzìhìn wàsífàhó. ọlọ́run níròyìn ibú tí a ń ṣe fúnra wọn yìí ọlọ́run ló ń sọ wọn lẹ́sàn lórí ẹ̀. ìnáwó hakíkùn ayé. adájọ́ wọn lọ́hùn ọba ọ̀jọ̀gbọ́n lọ́hùn àlímù ọba onímọ̀ lọ́hùn. قد خسر الذين قتلوا قد خسر الذين قتلوا أولادهم سفأا بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين alladhina qatalu awladahum safahan bighayri ilmin. ọlọ́run ní gbogbo àwọn èèyàn tí ń pa ọmọ wọn sábà á nítòmùgọ̀ bighayri ilmin tí ò sí mà fún wa lákìlọ́ lẹ́ẹ̀kan yẹn gbogbo ẹni tó yẹ kó bí àlàyé kó bí máa rí wọ́n ti fi òmùgọ̀ àìnímọ̀ ọlọ́run pa sára ó ti lo oògùn kóògùn ó ti pa sára ó lo oògùn kóògùn ó ti dàánù bí kí ọmọnìyàn bímọ tó mẹ́rin márùn-ún nísìnyí bó ṣe ń ti àwọn èèyàn kan lójú nísàyín ní tí wọ́n lójú ń jọ náà pé kí wọ́n bóbìnrin dèdè fíọ́nà ti sìn náà pé ọmọ yín pọ̀ àgàgà wọ́n ti kàwé kan ṣẹ́ṣẹ́ kan tí wọ́n ti kàwé kan ṣẹ́ṣẹ́ kan hmm. kí wọ́n gbọ́ pé ẹ kó ewu ọmọ o kí wọ́n pé ah, ṣé ẹ tó bímọ ni gbígbẹ́ ni ìwé lẹ́kẹ̀ẹ́dùn ní bẹ́lẹ́kẹ̀ẹ́rin bíi ẹlẹ́kẹ̀ẹ́rin wá. wá tètè lajú ọmọ kẹrin à. àbáwò lẹ́sẹ̀ ìṣe báyìí ọmọ kẹrin à. ìṣe ẹbí yẹn mẹ́ta yẹn ṣe lè sọ tán ni. débi pé kálukọ́ wàá bímọ kò fẹ́ lè sọ láwùjọ wọn má kò ń bímọ. bí a ló jẹ́ wọn kò ń bímọ o. ó ti wá di àìsàn. sábàhán nítòmọ̀gọ̀ ìkórè ẹlẹ́mì àìnímọ̀ tó ẹgbẹ́ ọmọ bíbí ń gbà míì ọlọ́run máa gbé sípò lé kíkọ́. nígbà míì nígbà tí tí ọmọ yẹn lè máa bímọ ọmọ bímọ ọmọ ọmọ ló bí ọmọ ọmọ ló bí ọmọ kẹta ọmọ ló bí ọmọ kẹrin ọmọ ló bí. tẹ́kọ̀ gbogbo ohun tí ń bí yẹn. ó dàbí ilé dáa jẹ́ ń kọ́ lọ ní. tá a kọ́ tá a kọ́ lọ njọ́ ilé débi wíńdò ilé wọn ń pè njọ́ débi kíníkà ilé wọn ń pè njọ́ débi. kápánu ẹ̀. lẹ́mù ilé wọn ń pè njọ́ dàá ilé ni wọ́n pè tí o ti ilé ẹ̀kọ́ kankan ilé ni. àmọ́ ngbà bá wá kàn tá a wá rẹ tá a wá kàn tá a fana sí kò sọ kọ́mí ìsìn wọn náà jù lé lọ àmọ́ ń gbà táwọn èyí tá a ṣe kán yẹn débẹ̀ ní gbogbo ìta tẹ́lẹ̀ tó ń wúlò ọlọ́run máa sọ mọ́ bẹ́ẹ̀ fún ẹlòmíì pé wàá bí dé kẹjọ kí ó tó pé kẹta ó tó pé kẹwàá ó tó pé dídé tiẹ̀ báyìí ní dídé gbogbo amẹ́fẹ̀ sẹ́yìn kù. àmọ́ ń gbẹ̀yẹ́ ń gbẹ̀yẹ́ àbí ìpàdé yẹn téèyàn ta tíì ní ìsìn inú ọmọ bàbá rẹ̀ tó ta tíì yẹn gbogbo kéèsì yẹn tẹ́ mọ́ kọ́ ọ́ tẹ̀lé gbogbo kéèsì kan bí sẹ́yìn sẹ́yìn tẹ́ kọ́ wọn wọ́n tún yẹ kí wọ́n lọ́wọ́ lọ́wọ́ fún tẹ́tẹ́ tírì ní confam lónìí ó sẹ́ńdà gbogbo àti àkù lẹ́yìn tàtí yẹ ọkọ̀ wọn dàbí ẹgbọ́n láyé sẹ́ńdà tó nìkan sì dáyé ní tí buhari tẹ́wọ̀n ní ìsìn ma àwọn yòókù yẹ tẹ́wọ̀n ò ti ní ìsìn ò ti ní sáyé àti bí buhari bá ń jẹ́ pé ẹran kan lọ sí ìwé ẹran buhari nìyẹn tábà yóò ní lọ́wọ́ rẹ̀ pé ẹran buhari wà fún lọ́wọ́ ẹ̀. bí láti rẹ̀ ṣe ń bẹ láti buhari. láti buhari. gbogbo ẹni tó fẹ́ tẹ láì tọ́ fẹ́ tó tó lọ sòwò tó lọ dáko láì tọ́ fẹ́ tẹ láì tì kẹ́lẹ́ tètè rà ọ̀lẹ́ buhari mọ́ lára. àmọ́ ṣé bẹ́ẹ̀ wọ́n ní mórí kan bá sùn à ara gba, ìgbà ní ọ̀pẹ̀ èyàn wọn dédé mọ òkà gba ọgọ́rùn méjì ní jẹgba ọgọ́rùn méjì two hundred ọgọ́rùn méjì ọgọ́rùn rí kan rí kan wọn yẹ ìlànà yìí sábà hàn dànù. wọ́n pariwo wọ́n pariwo bẹ́ẹ̀ sẹ́yìn máa wo kéèyàn máa fi àìmọ̀ ayé ìdájọ́ wa wà ló tún di ayé ìjà fún ẹ̀tọ́ àwọn ọ̀dọ́ ẹgbẹ́ ọmọ ìyàbọ̀ nìsín pé ó yẹ kí ẹ̀yin ọ̀dọ́ náà kẹ́ ẹ bọ́ ìjọba kí ẹ di gómìnà kẹ́ ẹ dà rẹ sí ọ̀dọ́ tẹ́ ẹ bá tí wò bí ní ọ̀dà rẹ ìmọ̀ ẹ̀yìn tí máa ń sọ̀rọ̀ méjì tí ọmọ takora ọbẹ̀ yẹn ẹ̀ ń jà fọ́dọ̀ àkókò jà fọ́dọ̀ ọ̀hún. ìyẹn ti máa fi àìnímọ̀ ọlọ́run sọ̀rọ̀ kò sí ẹni tí ń bẹ lókè àpè láyé tí ń mẹ tí ń jẹun tí ìṣẹ̀fẹ́ ìjẹ ẹ̀mú rẹ̀ ọlọ́run ti gbé tẹ̀lé látọ̀run bẹ́ẹ̀ bá mú kó lẹ̀ ọlọ́tọ̀ ń jẹ ẹ̀mú ẹni ẹ̀ẹ́dẹ́gbẹ́mọ́ ti yí. ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ọlọ́ni wọ́n pọ̀ mọ́ wàhálà mú máa rẹ̀ sọ́kà ń láhùn ntọ́lọ́ ń kiri jẹ́ sí mú fún wọn wọ́n ti lé wọ̀ ìfẹ̀rẹ̀ àlàláyé wọ́n dẹ̀ parọ́ mọ́ lọ́ọ̀ni ọlọ́run ní kọ́dídọ̀ ju wọn sọnù wọn káná wọn fẹ́ di iná wọn ò sì lè mà nà wọn ò lè mà nà. òní ni àwẹ̀ di. Nah. Nah. Nah account number ẹ̀gbọ́n. tó mo ní bí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. láàrin bàtà ń bàbá ń bá a sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ nípa bá a ti gbèrú jọ̀dọ̀ ọlọ́run. tí a fi da sí lọ́wọ́. bá a ti bọ́lọ̀ ń dòwò pọ̀ lówó tí ò ní sọ́ọ̀tì. bá a fi lájẹsẹ́kù. bá a ti ní àjẹsẹ́kù síwájú ọba tó ní wá. lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni àwọn èèyàn ti ń sẹ́ǹdì nǹkan. lẹ́sẹ̀kẹsẹ̀ náà la ti ráwọ̀ wọ́n yìí ti ń sẹ́ńtì nǹkan sẹ́kàǹtì ọlọ́run. tó gbogbo ẹni tí ọlọ́run bá fún ní àǹfààní yìí. bẹ̀rẹ̀ tí ọlọ́run bá fún àǹfààní yìí o. ọlọ́run járí lò. ọlọ́run járí lò ẹ̀ẹ́dá gbìyànjú. ẹ̀ẹ́dá gbìyànjú. kasara alakan tètè. kasara alakan tètè. ani ntọ́ balagbara. ntọ́ balagbara fọlọ́ o lè má máa ṣe lórí sẹ́ẹ̀kì rẹ. o lè má máa ṣe lórí sẹ́ẹ̀kì rẹ tàbí sẹ́ẹ̀kì rẹ ò pé. káàsì rẹ. owó tó ní lọ́wọ́ gangan báyìí. ìwádìí tó bá máa ṣe tó ní ká tó ní ẹ̀rọ wọn bá. ẹ tó ń lo wọn bá kì í tẹ kó fún. kó fún ẹ bá ń dùn. kó bá transfer rẹ ibi ìtọ́lọ́ yìí àbúkò ti wá báwọn elétò náà pé. yọjọ́ báwọn elétò pé ní fóònù sí mi sí àbí ìmọ̀ bá ẹ̀ka mi pamọ́ ọlọ́run náà ni wọ́n bẹ̀ fún. ìwà ń tó sí ọlọ́run sí ilé tó lórí o ọlọ́run sálẹ̀ sọ lórí. ọlọ́run sálẹ̀ sọ lórí pẹ̀tùpẹ̀tì náà. pẹ̀tùpẹ̀tì. májèsú orí wa mú. májèsú orí wa dá lọ́nà. ẹbí mi fẹ́ pé kọ̀fẹ́ máa fẹ́ àníyàn. ẹlòmíì kọ̀fẹ́ máa fẹ́ láàrin àwọn èèyàn. àbúrò ti dìde tán. májèsè tán bí ṣùgbọ́n kò kéṣù lọ lù bá. kéṣù máa lọ bá pé. nàtọ́ mi fẹ́ náwó ti pọ̀. ọlọ́run mú di. ilẹ̀ bá sú ìrẹ́ di ogún báyìí ìdá méjì láti lè ké wa tọ́jú àwọn bàbá wa nídìí kan. tọ́jú àwọn bàbá wa pa nídìí kan. kí wọ́n bá lè ṣe fàtíà. kí wọ́n ṣe fàtíà fún wa. èyí tí a rí ṣe yìí. èyí tá a rí ṣe yìí o. ọlọ́run sí. ọlọ́run baraka sí èyí tó tó kù tó kù fẹ́lẹ́fẹ́lẹ́. eléyìí tó tó kù fẹ́lẹ́fẹ́lẹ́ yóò tó jù wá lọ o. ó jù wá lọ. ó jù wá lọ. ọlọ́run jẹ ti a bẹ̀rẹ̀ ti òun náà lọ́la. a bẹ̀rẹ̀ tiẹ̀ náà lọ́la báyìí. mẹ́wàá ìwà àti mẹ́sẹ̀ sàn yìí. mẹ́wàá àti mẹ́sẹ̀ tó kù yìí. ọlọ́run jẹ́ agúnlẹ̀ ayọ̀. ọlọ́run jẹ́ agúnlẹ̀ ayọ̀. kó wá jẹ́ ti ìdùnnú ayọ̀. kó wá jẹ́ tó ti ìdùnnú àtàlà àtàlàfíà. èmi ò fún ọ ní owó kékeré yìí. babaláwo fún ọ lówó kékeré yìí. ẹ̀yin jama ẹ tẹ̀lé mi. ẹ̀yin jama ẹ gbogbo ntí ọtí alọ́run ayé wa. gbogbo ntí ọtí alọ́run ayé wa. ọlọ́ba ni kò dànù. tọ́ àbí ọba ni ti dànù. ọlọ́run ọlọ́run. gbogbo ntí ọba ní nǹkan. gbẹ̀ntọ́ ọba ní nǹkan fún wa. ìbánigbà ń bẹ̀ yẹn létò. ìbánigbà ń létò. kábẹ́ náà fún wa bá a ti ju ìta àti tẹ́lẹ̀ ilọ̀ yìí. ọlọ́run o kó tó jẹ́ àtẹ̀bí bọ̀ náà ọlọ́mọ